وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها المؤمنون في شهر هذا شهر رمضان الذي أنزل فيه القرآن وفي يومكم هذا يوم الجمعة الذي خلق فيه آدم وأهبط فيه ولا تقوم الساعة إلا فيه أود أن أذكركم وأذكر نفسي بتذكير ببعض نعم الله سبحانه وتعالى علينا الظاهرة والباطنة ọpẹ́ ni fún ọlọ́wọ́n ọba kọ́lọ̀n kó gba ọpẹ́ wa kọ́lọ̀n kó fi wá ṣe kò ń gẹ́ dáadáa kó sì ṣe àlékún ìmọ̀nà rẹ̀ lé wa lórí àwọn onígbàgbọ́ òdodo fi ṣáàrí hada nínú oṣù wa yìí ṣáàrù ramadan oṣù ramadan alladhi unzila fihi al-Qur'an oṣù tí ọlọ́wọ́n ọba àlékiọlá tó so àlùkùránì kalẹ̀ fún wa ń bẹ̀ ọ́ hudalinas kó lè máa jẹ́ ìtọ́sọ́nà àti ìmọ̀nà wàbàyínàtì minal huda wal furqan kó sì lè máa jẹ́ àlàyé àlàyé tó yé yékéyéké wà fi yawmikum àti ọjọ́ wa tí a wà nù rẹ̀ yìí yawmil Jumaa. tó ń ṣe ọjọ́ jumu'ah ohun tí ó ń wà láti fi pera wa sí àkíyèsí ká fi rọra wa létí òun náà ni ìrántí àwọn ìdẹ̀ra ọlọ́kan òjọ̀kan díẹ̀ nínú wọn eléyìí tí ọlọ́wọ́ bá ṣe lé wa lórí ká ṣe léyìí ó ní àǹfààní tó pọ̀ jọmọ́ ní ìgbà tí a bá rántí àwọn ìdẹ̀ra ọlọ́wọ́n bá lékiọlá léra wa lórí gẹ́gẹ́ bọ́lọ́wọ́n bá lékiọlá bó ṣe ń sọ fún àwọn ọmọ bànú Israel pé yá bànú Israel azkuru ni'mati allati an'amtu alaykum wa anni faddaltukum ala alamin tí ọlọ́wọ́ bá ní ẹ̀yin ọmọ ìsírẹ́lì udhkuru ni'mati allati an'amtu alaykum ẹ máa rántí àwọn ìdẹ̀ra tèmi ọlọ́wọ́ ọba àlékiọlá tí mo ṣe fún yín o wa anni faddaltukum ala alamin nínú ohun tí mo ṣe fún yín ohun tó pọ̀ ni nínú ẹ̀ ni wípé mo gbé ọlá fún yín lórí gbogbo alamu zamanikum nígbà tẹ́ jẹ́ wípé yín náà ni agbédìde láàrin yín òjíṣẹ́ agbéyín lọ́lá lé orí gbogbo àwọn èèyàn ní àsìkò yẹn lásìkò tí ànábì wa Musa tó wá sáyé ẹni tó lọ́lá jù lórílẹ̀ ayé òun náà ni àwọn bànú Israel nígbà tí ànábì wa Isa aleyhisselam tó wá sáyé ẹni tó ní ọlá jù ní àsìkò yìí òun náà ni àwọn ọmọ bànú Israel nígbà tó náà bá wá gbé ànábì Muhammad ní sallallahu alayhi wa sallam àwọn tí wọ́n wá tẹ̀lé ànábì sallallahu alayhi wa sallam wọ́n dẹni àpọ́nlé ọlọ́run ní kuntum khayra ummatin ukhrijat linnas ọlọ́run ní ẹ̀yin náà lẹ́ni àpọ́nlé o ẹ̀yin lẹ dáa jù nínú àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn tá a gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àwòkọ́ṣe fáwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn. kí ló fà á tuminuna billah ìdí tẹ fi lọ́lá ju àwọn tó kù lọ òun náà ní pẹ́ gbàgbọ́. ẹgbọ́n náà bá gbọ́ ẹgbọ́jọ́ pé ní òun náà ni wípé ẹ máa ń pàṣẹ dáadáa ẹ sì máa ń kọ aburú wà tu'minuna billah ẹ sì gbọ́ náà bá gbọ́ wàláwù kánà ahlul kitabi wàláwù amànà ahlul kitabi làkánà khayran lahum ọlọ́láwọn yẹ̀wúdí àtàwọn nọ̀sọ́rọ́ ohun tó àwọn pàdánù àwọn náà máa pàṣẹ dáadáa àwọn náà máa kọ aburú ṣùgbọ́n kankan tí wọ́n pàdánù òun ni al òun náà ni imani tí ò ti fẹ́ ẹ̀dá ìmọ̀nù tá à ń sọ al-imanu billahi annahu wahid ìní ìgbàgbọ́ pọ́nà wọn ọba ọ̀kan ṣoṣo ni wa huwa al-mustahiqu li jami'i anwa'il ibada pé ọlọ́run ọba yìí nìkan ló sì lé ẹ̀tọ́ sí ká máa sìn wala na'budu ghayrahu a gbọ́dọ̀ sí nǹkan mi lẹ́yìn ẹ̀ wala nasta'in bi ghayrihi a gbọ́dọ̀ máa wá tó yàtọ̀ sọ́nà wọn ọba yìí ní olùrànlọ́wọ́ ní alárànṣe wala nasjud li ghayrihi àní máa tẹríba àní máa forí kanlẹ̀ fún tó bá ti yàtọ̀ sí ọlọ́run ọba àlékiọlá iyyaka na'budu wa iyyaka nasta'in torí lè náà ní májẹ̀mú tá a máa ń gbé pẹ̀lú ọlọ́run ọba àlékiọlá pé ìwọ ọlọ́run ọba ìwọ làá máa sìn nínú ọ̀nà tá a wá máa gbà sìn ẹ́ òun náà ni pé wọ nìkan làá máa wá ní alárànṣe wa idha sta'anta fasta'in billah tó bá fẹ́ tọrọ àrànṣe tọrọ àrànṣe lọ́dọ̀ ọlọ́run ọba wa idha sta'anta fasta'in billah tó bá fẹ́ wá ìṣọ́ wá ìṣọ́ lọ sọ́dọ̀ ọlọ́wọ́n ọba wa'lam anna al-ummata kó sì lọ́mọ pé gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn law ijtama'at ala an yanfa'uka bi shay' tí gbogbo wọn bá kójọ pé àwọn fẹ́ ṣe é láǹfààní nǹkan kan la yanfa'uka illa bi shay'in qad katabahu Allahu alayk wọn ní lè fi nǹkan kan ṣe láǹfààní àyàfi ń tọ́nà ti kọ àkọkalẹ̀ lan yadurruka illa bi shay'in qad katabahu Allahu alayka àyàfi ń tọ́nà ọba àlékí ọlá tó bá ti kọ àkọọ́lẹ̀ fún ẹ kó máa ṣẹlẹ̀ sí ẹ láburú òun nìkan náà ni wọ́n á lè ṣe fún ẹ o rufi'ati al-aqlam wa jaffati suhuf torí pé gègé ta fi ń kọ àti gbé e sókè bákan náà ibi ta kọ sí o ti gbẹ. wa kullu shay'in 'indahu bi gbogbo nǹkan ló ti wà lákọọ́lẹ̀ lọ́dọ̀ ọlọ́wọ́n ọba àlékí ọlá àkọ́kọ́ nínú tó gbọ́dọ̀ dúró lórí ẹ̀mí wa òun náà ni wípé a gbọ́dọ̀ máa rántí àwọn ọ̀dẹ́ra tí ọlọ́wọ́ bá ṣe fún wa gẹ́gẹ́ bọ́lá àlékè ọlá ṣe sọ wípé òkúrò ní ìmọ̀tí àlẹ́sì ànàmtu alaykum ẹ máa rántí ìdẹ́ra tèmi ọlọ́wọ́ bá ṣe fún yín màálà mo gbé yín lọ́lá lórí gbogbo ẹ̀dá abdullahi abu àwa lọ́lọ́wọ́ bá ń bá wí o àwa lọ́lọ́wọ́ bá ń bá wí pé ẹ̀yin ẹ má dà gẹ́gẹ́ bí wọn o ní ìgbà tí wọ́n bá ti gbé ojúṣe tọ́nà ọba àlékè ọlá ní kan ṣe tí wọ́n bá ti gbé jù sílẹ̀ wala takunu kalladhina nasullaha fa ansahum anfusahum ulaika humul fasiqun ọlọ́run ni ẹ má dà gẹ́gẹ́ bí àwọn tó gbàgbé ọlọ́run ọba ọlọ́run wá jẹ́ kó gbàgbé ẹ̀mí ara wọn látara kó gbàgbé ọlọ́run ọba nasullaha fanafiyahum wọ́n gbàgbé ọlọ́ọ̀lọ́ọ̀ fi ṣe wọ́n lẹ́ni ìgbàgbé tọ́lọ́ má gbàgbé ẹnì wa a gbọ́dọ̀ máa rántí ìdẹ̀ra tọ́lọ́ ọba àlekè ọlá tó ṣe lé wa lórí o a gbọ́dọ̀ máa rántí àwọn ọmọ ànábì ádámà èyí tó pamọ́ àti tó fojú hàn nínú àwọn ìdẹ̀ra ọlọ́wọ́n ọba àlekè ọlá wa ní àmúyá ibadallah minallahi wahdahu duna ghairi ẹ̀yẹ rúṣì ọlọ́wọ́n ọba gbogbo tó ń jẹ́ ìdẹ̀ra gbogbo tó ń jẹ́ ìdẹ̀kùn gbogbo tó ń jẹ́ oore pátápátá ọ̀dọ̀ náà ọba ló ti wá o. wàláwù máa fi sàmà wá ti wà lárù ọlọ́wọ́ bá lékè ọlá ó ń sọ fún wa wípé ẹ̀rí gbogbo tó wà nínú sọ́mọ̀ àtórí ilẹ̀ ọlọ́wọ́ bá ló ní o wàláhù dínú wa síbà ní gbogbo ìgbà ọlọ́wọ́ bá náà ló ní gbogbo tó ń jẹ́ sí o afàkọ́yọ̀rọ̀ lọ́hìn tàtàkùn ṣe ń tó yàtọ̀ sọ́nà wọn ọba tó ṣe pé òun ló ní gbogbo nǹkan ni wà má mi kún mi ní ìmọ̀tì ìfàmìnà lọ ìdẹ̀ra kò ní dé wá báyìí àyàfi kó ṣe pé látọ̀dọ̀ ọlọ́wọ́ ọba o sọmọ ìdá masakomo dóró fa ilé yìí tẹ́jì arun àti pé ńgbà tí aburú gan ṣẹlẹ̀ sí yín tálẹ́ǹtẹ̀ máa ń ké gbàjarì lọ́ba ọlọ́wọ́ ọba yìí náà ni o sọmọ ìdá káṣáfa dóró ẹ̀ńkùn ìdá farí kùnbínkùn bí rọ́bì him yóò ṣìrìkùn kí ló wá dé tó jẹ́ wípé ńgbà tí ọlọ́run bàbá ti wá ka aburú fún yín àwọn kan tí lọ sí nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba allah subhanahu wa ta'ala wa ghayruhu la yanfa'u wa la yadurru ọlọ́run ọba nìkan anáàfíù òun lọ́ba tí máa ń ṣe ni ọba tí máa ń ṣe ni ọba wa yasbutu min asma'ihi bó ti wípé adọ́rù nínú tó gbajúmọ̀ táwọn èèyàn máa ń fi sí síbi orúkọ ọlọ́wọ́n ọba ni ṣùgbọ́n kò fẹsẹ̀ lakin min sífàtihi zoni'ima nínú ìròyìn ọlọ́wọ́n ọba ni pọ́ba tí máa ń ṣe ìdẹ̀kùn ọba tí máa ń ṣe ìdẹ̀ra ni lọ́lọ́wọ́n ọba àlékiọlá ọlọ́wọ́n ọba àlékiọlá òun nìkan lọ́ba tí máa ń tó ni aláhùn illa kabiran lahum la'allahum ilayhi yarji'un ọ̀nà ọba ní àwọn òrìṣà yìí òrìṣà tí ò lè sọ̀rọ̀ òrìṣà tí ò kí ń jẹun òrìṣà tí ò kí ń mu òrìṣà tí ò ṣàǹfààní òrìṣà tí ò lè rìn ibi tẹ́ bá fi sí ibẹ̀ náà lẹ máa bá bẹ́ẹ̀ gbóúnjẹ síwájú ẹ̀ tẹ́ gbé kuru síbẹ̀ tẹ́ fepo síbẹ̀ èyí tálàǹgbò bá jẹ́ ńbẹ̀ ẹ̀ bá ńbẹ̀ náà ni. Ibrahim débi àwọn òrìṣà yìí ó bẹ́ gbogbo wọn dànù fàjà ẹlẹ́hùn jù dáadáa ó sọ wọ́n di pieces illa kabiran lahum àyàfi èyí tó tóbi jù nù wọn la'allahum ilayhi yarji'un látara pé tó bá padà dé kí wọ́n lè padà lọ sọ́dọ̀ ẹ̀ pa bàbá bẹ́ẹ̀ ṣe tóbi tó yìí kí ni tẹ́ wá wò tí wọ́n fi ṣe gbogbo àwọn ọmọ yín báṣubàṣu báyìí ṣe bí wọn lò lórí tábàlà sí gbogbo àwọn tá a pè lórí ṣàyí ìjọsìn tá máa ń fi fún wọn ó tún ju ti gbogbo wọn lọ torí pé wọn la gbà gẹ́gẹ́ bí ipò tóbi jù nù wọn ọlọ́wọ́n bá àlekè ọlá ó ní kọ́ọ̀lù man fa'ala hadha bi alihatina innahu lamina zalimin wọ́n wá ṣèmọ́ pé ta lẹni tó lè ṣerú eléyìí fọ́lọ́hun táwọn ń sìn ìyẹn àwọn òrìṣà wọn yìí ẹni yìí ti gbọ́dọ̀ jẹ́ alábòsí o òrìṣà yóò lè gbèjà rẹ o nígbà ìdé ẹni ti ṣàbòsí sí òrìṣà o ó mọ̀ pé òrìṣà ò lè sọ̀rọ̀ o ó mọ̀ pé òrìṣà kò lágbára o látàrí wá ṣàbòsí sóríṣà irú ẹni bá àbòsí ló ṣe o. qalu sami'na a màmá ń gbọ́ tọmọ kan máa ń sọ̀rọ̀ tí ò dá nípa àwọn òrìṣà wa yìí náà tẹ́lẹ̀ fàtù bíhì fàtù ó ní ó yá fàtù bíhì àlà ààyùn ní náà la'allahum yashhadun ó yá ẹ lọ gbé ọmọ náà wá síwájú àwọn èèyàn báyìí káwá gbọ́rọ̀ ẹnu ẹ̀ qalu anta fa'alta hadha bi alihatina ya Ibrahim wọ́n wá sọ pé ìrẹ̀ Ibrahim ṣé wọ́n ló ṣe gbogbo ilé fún àwọn ọlọ́run wa báyìí ìrẹ̀ Ibrahim qala bal fa'alahu kabiruhum hadha Ibrahim ní rárá o èyí tó dàgbà jù nù wọ̀nyí òun ló ṣe fasaluhum ẹ lọ béèrè lọ́wọ́ ẹ ẹ sì béèrè lọ́wọ́ wọn àwọn tí wọ́n ti gé kalẹ̀ yìí ẹ lọ bí wọ́n léèrè pé ta lẹ́nu tó ṣe báyìí fún yín o ẹ sì bí ẹ̀gbọ́n wọn náà o nkánu ya nfẹ̀kùn tó bá ṣe pọ́n bá máa ń sọ̀rọ̀ ni farajà ìlà anfusihim gbogbo wọn bá padà lọ sí ọ̀dọ̀ ara wọn fakọ́lù innakum antumu zalimun ah ó dàbí ìpalábò sí gan gbogbo wa náà kí ló tó jẹ́ pé òun tá ń pè lọ́nà ohun tí ò lè sọ̀rọ̀ ohun tí ò lè jẹ ohun tí ò lè gba rẹ̀ lẹ̀ ní ìgbà tó gún bá dé kí wá lóde tó jẹ́ pé òun làwa wá lọ ń sábà pé kó gbà lọ́wọ́ ọba nígbà tí iye ọlọ́wọ́n ọba bá dé ẹ̀yin náà wòye ó dàbí pé ẹ̀ṣẹ̀ làákàyè àwọn èèyàn náà ni wọ́n ń bára wọn wí báyìí súnmọ́ inú kí sùn àìlárò ọlọ́run ni wọ́n sọ̀rọ̀ kọ́ làkọ́dẹ àìlèmítà máa lọ wọn wọn kọ́ọ̀là afata'buduna min dunillah Ibrahim wá sọ fún wọn wípé ṣé ohun tó yàtọ̀ sọ́nà ọba àlekè ọlá lè fẹ́ máa sìn ni ma la yanfa'ukum ohun tí ò lè ṣe yín láǹfààní wala yadurrukum kò tilẹ̀ kó nira báyìí ó fìlákùn wálìmọ̀ tàbùdúnà mìndúnilá ṣí ọyín àti gbogbo ń tẹ̀sìn lẹ́yìn ọlọ́wọ́ bá afala tààkìlún ṣẹ́yìn náà ṣe làákàyè ìyẹn ni wípé wọn sì ní aburú tí wọ́n lè fi kàn wá ṣọgbó ò ní aburú kan lọ́wọ́ o ọbàtálá ò ní aburú kan o odò ọ̀ṣun ò láburú kan tó fẹ́ fi ṣe wá o bẹ́ẹ̀ náà ni wọn ò ní àǹfààní kò sí tó ń dí àjẹ o gbogbo àwọn ẹ̀dá tá à ń sọ yìí wọn ò lè fi nǹkan kan ṣe ní o illa bi idnillah àyàfi tó bá wà nú ètò ọlọ́wọ́n bá téèyàn máa nǹkan yìí máa ṣe yàn kò sẹ́ni tó ń tààyàn lọ́fàjọ́ mọ́ ó ti wà nú ètò ọlọ́wọ́n bá ni pélé ìyá ṣẹlẹ̀ sí yàn ọlọ́wọ́n bá lékè ọlá ó ní ká nọ́bí sallallahu alaihi wasallam máa sọ fún wa wípé kul la yusibana illa ma kataba Allahu lana bá mi sọ fáwọn èèyàn wípé kọ́ máa sọ wípé nǹkan kò ní ṣẹlẹ̀ sí wa láburú àyàfi tọ́nà bàbá ti kàn mọ́ wa tó ti kàn mọ́ wa huwa maulana ọlọ́run ọba ní olùdáàbòbò títí wa wa ala Allahi falyatawakkalil mu'minun ọlọ́run ní káwọn onígbàgbọ́ òdodo kí wọ́n máa gbára lé o. wa tafakkur fi ni'amihi lahu fawaidun azima ẹ̀rí jọ̀mọ́ mùsùlùmí ká máa ronú sí àwọn ìdẹ̀ra àwọn orí ọlọ́kan ọ̀jọ̀kan tí Ọlọ́run bá ṣe fún wa ó ní àwọn àǹfààní tó pọ̀ ila shukrin almun'im nínú tí a máa rí mbẹ̀ òun náà ní wípá máa bí bá ti ń ronú sáwọn ìdẹ̀ra Ọlọ́run ọba tọ́nà ọba àlékè ọlá ṣe fún wa a máa bí o subhana wa ibad ká sì máa dúpẹ́ fọ́lọ́run ọba ọ̀rọ̀ gbogbo ẹ̀dá o kama si ṣe àìmóore sí ọlọ́wọ́n ọba orí ibú ni àti ìyàwó ọlọ́wọ́n ọba àlekè ọlá ó sọ fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ ma yaf'alullahu bi'adhabikum in shakartum wa amantum kí fẹ́ fi kó fìyà kí ló fẹ́ rí mbẹ́ kí lọ́nà ọba fẹ́ fi ṣe nígbà tẹ́ ẹ bá ti ń dúpẹ́ fọ́nà ọba tẹ́ ẹ sì gbọ́nà ọba gbọ́ wa kana Allahu na alima ọlọ́run ọba ni ọba ti máa ń dúpẹ́ fẹ́ tó bá ṣe dáadáa sí ni ọba onímọ̀ sí ni onímọ̀ ẹ̀yin tẹ́ bá ń dúpẹ́ àtẹ̀yin tí ọba sọ fún wa iz anjakum min ali firaun nínú ìdẹ̀ra tọ́nà ọba àlefẹ́ ọlá ṣe fún yín òun náà ní pọ́nlá yìí ní ọwọ́ ọba ajẹni nípa ọba afọwọ́ ọlágbánilójú tí ń jẹ́ firaun nígbà tí firaun ń fi ìyàjẹ yín ọlọ́wọ́ ọba yìí ló là yín bẹ́ẹ̀ o yasumunakum suwa al'adab ìyà oríṣiríṣi ni firaun máa fi ń kàn yín wayudabihuna abnaakum ó máa ń dúnbú àwọn ọmọkùnrin yín ni adúnbú wọn bí ẹran ni o wayastahiyuna nisaakum á sì fi àwọn obìnrin yín lẹ̀ kí wọ́n lè máa tọ́ ìyàwó ní ìgbà tí wọ́n bá mú obìnrin tí wọ́n kó àwọn ọmọ ọkùnrin tí wọ́n ń dùnbù wọn lójú rẹ̀ ẹ rí pé yàtọ̀ tóbi ni wọ́n fi ń jẹrú obìnrin báyìí. wá fi dhalikum bala'un min rabbikum azim ó ní ẹ̀rẹ́ lèyí àdánwò ńlá ni látọ̀dọ̀ ọlọ́wọ́ wà ìta àdánà rabbukum ẹ sì máa rántí ńgbà tọ́nà ọba yín kéde fún yín la in shakartum la azidannakum pé tẹ́ bá ti ń dúpẹ́ fún ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n bá máa ṣàlékún oore fún yín ni o wala in kafartum inna azabi la shadid tẹ bá wá yà aláìmoore tẹ dúpẹ́ lórí orí tọ́nà bá ṣe fún yín ọ̀nà bá ma fìyà jẹ yín nínú ìyàtọ̀ náà bá ma fi ń jẹ́ èèyàn téèyàn bá dúpẹ́ òun náà ni wípé ṣìrìmánù ziyada ọlọ́wọ́n bò ní kọ́kọ́ ní àlékún bákan náà ni wípé kọ́bùdù ó máa ń bí wípé ìtọ́nà ti ṣe fún gan tí o dúpẹ́ lórí ojú tọ́nà ọba fún etí tó fi ń gbọ́ ọ̀nà ọba lè gbà ẹsẹ̀ tó fi ń rìn ọ̀nà ó lè padà gbà ló jẹ́ pé ta bá ń dúpẹ́ lórí ìtọ́nà ọba ti fún wa a máa bí kọ́nà ọba kò ṣe àlékún lẹ́yìn náà ọ̀nà àti máa fa àlùbáríkà sí èyí tó ti wa ọ̀nà ọba ó ní Musa ó ní ẹran tí ń gbà sí Musa ó sọ fáwọn èèyàn rẹ̀ wípé tẹ́bẹ̀rẹ̀ sí ṣe àìmọ́re sọ́nà ọba àti gbogbo àwọn tó wà lórí ilẹ̀ pátápátá fa inna Allaha laghaniyun hamid ọlọ́wọ́n ọba ọba tó rọrọ̀ ni o kò ní bùkátà sí yín ọlọ́wọ́n ọba ọba ọlọ́pẹ́ ni tẹ́ gbogbo àwọn ẹ̀dá tó kù lórí ilẹ̀ wọ́n ń dúpẹ́ fọ́lọ́wọ́n ọba àdìkíọ́lá eléyìí ni wípé ọba a máa jẹ́ sábàbí láti gba èyí tó pọ̀ sínú oore a ọba nínú àwọn àǹfààní tá a máa rí níbi ká máa dúpẹ́ yóò á di ilal iman bil mun'im ìmá dúpẹ́ bá a máa ṣe sábàbí wípé ká ní ìgbàgbọ́ nínú bá ká máa ronú pa bá a jẹ́ sábàbí wípé ká ìgbàgbọ́ wa máa lékún idha tafakkara insan bi ni'amillah sayara rahmatahu alayhi tọ́mẹ̀dé èèyàn bá ti ń ronú sí àwọn ọ̀dẹ̀rọ̀ ọlọ́wọ́ bá a sì máa rí ìkẹ́ àti ìdẹ̀kùn bá bihi a sì àmójútó ọlọ́run ọba eléyìí tó gbọgbọ́n tó pé pérépéré tọ́nà ọba ń ṣe fóun wadi lálàtú ní àníhí àléhìí wà àbẹ̀hà ẹ̀rí bákan náà ni wípé àwọn ìdẹ̀ra tọ́nà ọba ń ṣe yìí ó ń tọ́ka sí wípé ọlọ́run ọba yìí ọba tó fojú hàn ni o wálídà láyú mínú bímọ wálímọ̀dà láyú mínú bímọ wàhábàhù àìnẹ́yìn kí ló dé tọ́bẹ̀ dé èèyàn wá fi ní dúpẹ́ nígbà tó bá ń rí àwọn orí ọlọ́kan òjọ̀kan tọ́lọ̀ ọba ń ṣe fún kí ló dé tí ò ní dúpẹ́ fẹ́ tó ṣe wípé fún ní ojú méjì wálé sáànà wa ṣàfàtẹ́yìn ọlọ́run ọba ọba tó fún ní ahọ́n eléyìí tó fi ń sọ̀rọ̀ tó fi ń tọ́ àdúgbò oúnjẹ wò tó sì fi ń ṣe oríṣiríṣi nǹkan wa ọlọ́run ọba tó tún fún ní ètè méjì ó lò láti sọ̀rọ̀ ọlọ́run tún ṣe gẹ́gẹ́ bí ẹwà fún eléyìí jẹ́ nú orí ọlọ́wọ́ ọba wàhádẹ́ iná ọ̀hún nàìjíríà kí ló dé tí ò ní dúpẹ́ fọlọ́wọ́ ọba ọba tó jí ó mọ̀ òdodo tó sì jí ó ọba tó jí ó kó mọ̀ mọ́lẹ̀ kó sì mọ òkùnkùn wàjá àlàláhu sámàá wà abẹ́sọ̀rọ̀ ọba tó ṣe ojú fún tó sì fún ní etí tó fi ń gbọ́ wà ọba tó fún ní tó tún fi ń rò ti ronú nípa àwọn ọba eléyìí a máa jẹ́ ká jẹ́ a ní ìgbàgbọ́ òdodo wáyú ilà bẹ́ẹ̀ yọba ti máa ń ronú nípa àwọn ọ̀dẹ́ra sọ́nà ọba ń ṣe fún ni ó máa ń jẹ́ sábàbí ká máa gbé ara lọ́lọ́wọ́n ọba pé ah, ọba tó dá sọ́mọ̀ ọba tó dá ilẹ̀ ọba tó dá òru ọba tó dá ọ̀sán ọba tó ṣe eléyìí fún mi tó ṣe eléyìí fún mi kí wá ló dé tí ò ní lè fún mi léléyìí tó kù kí ló máa bí jọmọ́ ìmáronú nípa ọlọ́wọ́n ọba àlékè ọlá ni o ọlọ́wọ́n ọba sọ fún wa nu aya Qur'an ó ní alladhina sabaru wa ala rabbihim yatawakkalun ọlọ́run ní ẹ̀ráwọn onísùúrù tó jẹ́ wípé wọ́n máa ń gbára lọ́nà wọn ọba àlékè ọlá àwọn onísùúrù wọn a máa gbára lọ́nà wákà ayé min dábàtìn la tahmilu rizqaha ọlọ́run lẹ́yìn ilẹ̀ wòye o mélòó mélòó àwọn ẹ̀dá tí wọ́n máa ń rìn lórí ilẹ̀ la tahmilu rizqaha tẹ bá rí wọn láàárọ̀ tó ń jáde kò sí pé báàgì oúnjẹ ni wọ́n gbé dání gẹ́gẹ́ báwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn tọ́mọ bá lọ skul lẹ́nìí arínú àgbàlagbà bóun náà lọ sí ọ́fíìsì á gbé oúnjẹ tó fẹ́ jẹ dání ṣùgbọ́n àwọn ẹ̀dá mélòó mélòó nú àwọn ẹ̀dá yìí la tahmilu risqaha tẹ bá rí ẹyẹ tó bá jáde láàárọ̀ kò sí ń pápó oúnjẹ mi nì bẹ́ẹ̀ bá rí ẹran bóun náà jáde kò mọ tó fẹ́ jẹ ń jọ yẹ Allahu yarzuquha wa iyyakum ọlọ́ọ̀ba yìí òun lọ́ba tó ń pèsè fún wọn òun ló ń pèsè fún ẹ̀yin náà wa huwa sami'un alim ọba tí máa ń gbọ́nà náà ọba tí sì máa ń rí ni o wala in tó bá bi wọ́n léèrè pé ta ló dá sọ́mọ̀ ta ló dálẹ̀ wàsá kọrọ̀ ṣàmùsà wal qamar talẹ̀ tó tẹ orí òòrùn bá fún yín talẹ̀ tó tẹ òṣùpá bá fún yín la yaqulunna Allah wọn a máa sọ pọ́nà òní fa anna yufakun kí wá ló dé tẹ̀ ń parọ́ mọ́ náà wọ́n ba Allahu yabsutu rizqa liman yasha'u min ibadihi wa yaqdiru lahu ọ̀nà wọ́n ba òun lọ́ba tí máa ń tẹ́ pẹ̀rẹ́ ọ̀rọ̀ apẹ̀rẹ̀ àrísìkì atẹ̀fẹ́ tó bá fẹ́ nínú àwọn ẹrú rẹ̀ ẹ̀ńtọ́ náà bá bá sì fẹ́ á fún pínpín mọ́ kọ́nà má fún pínpín mẹ́nì kọ̀ọ̀kan wa inna Allaha bi kulli shay'in alim ọlọ́run ọba ọba tó nímọ̀ nípa gbogbo nǹkan ni o wàlà ìsàldáhùn ọlọ́run nífẹ̀ẹ́ bá tún bí wọ́n léèrè manazala mina sama ima a talẹ̀ tó ń sọ òjò kalẹ̀ láti sọ́mọ fàáhìá bíhì àrùdọ̀ bá àdàmọ̀ òtíhà omi tó ń sọ kalẹ̀ yìí gbogbo àwọn nǹkan tó ti kú ọlọ́run bá wá ń sọ wọ́n di alààyè la yaquluna Allah àwọn èèyàn sọ pọ́nà ọba náà ni o kó lè alhamdulillah ọlọ́run ní ìrìn ànábì sọ̀rọ̀ máa lè wọ̀sẹ́lá tó bá jẹ́ pàwọn náà gbà pọ́nà òní sọ pé ọpẹ́ ní fọ́nà ọba bala taruhum la yaqilun ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọ́n ń ṣe làákàyè wọ́n jẹ́ tó ń ronú ó túmọ̀ sí pé tó bá ń ronú ohun tó máa bí àgbà gbogbo nta kàdílẹ̀ yìí ọlọ́run ọba ló ń ṣe látara bẹ́ẹ̀ a ṣe sùúrù àlámà asọ́ọ̀bàwù ohun tí ò bá rí nínú dáadáa tó ń wá agbàpọ́lọ̀ ni ò tí ì fóun eléyìí tó tún wá wà yìí agbàpọ́lọ̀ ọba àlékè ọlá ló lè ṣe fún un wa min ni'amihi subhanahu wa ta'ala àwọn oore tí ọlọ́run bá ṣe fún wa lọ́nà kò jọ kan àwọn oore yìí pọ̀ nínú ẹ̀ inzalul kutub wa irsalul anbiya li hidayati li bashar nínú oore tọ́lọ́run bá ṣe fún wa tó tóbi jùlọ ọlọ́run bá sọ tírà kalẹ̀ fún wa ọlọ́run bá sì rán àwọn òjíṣẹ́ sí wa kí wọ́n bá lè fi wá mọ̀nà kọ́ lè fi wá mọ̀ta lẹ́ni tó ń di ọlọ́run ọba torí pé àdánwò tó máa bọ́mọ ẹ̀dẹ́ èèyàn jù lọ́jọ́ gbèǹde àlìkìyàmà òun ni pé kó di lọ́rùn kọ́mọ èèyàn máa mẹ́ni tó di ọlọ́wọ́n ọba tó bá díjọ́ gbèǹde àlìkìyàmà ọlọ́ni yàwádùn káfàrú mùsùlùmí àwọn tí wọ́n tí wọ́n jẹ́ o káláwa náà dẹ̀ lọ jẹ́ mùsùlùmí ńlẹ̀ ayé àwa náà bá máa máa bẹ nínú àwọn olóríire torí pé èèyàn tá a muhsinun òun náà làwọn tó jẹ́ pé wọ́n gba islam wọ́n ṣe islam wọ́n jẹ́ mùsùlùmí wọ́n wá ń ṣiṣẹ́ olóore tẹ̀lé àwọn ni wọ́n aṣọ oríire ń jọ gbé ìdí àlìkìyàmọ̀ ọlọ́ọ̀bà àlìkìyọ́lá ó ní wàkọ́lá lẹ́dínà òtún ìlmọ̀ wà ní iman lakọ́dẹ́lá bí tó kìtàbí láìla yamul ba'ad fáhàdà yamul ba'ad walakinnakum kuntum la ta'lamun tó bá di ọjọ́ gbèndé àlìkìyàmọ̀ àwọn tí wọ́n ṣe àwọn onígbàgbọ́ òdodo ni wọ́n wá máa sọ fún wọn wípé àà hádà yà ọmọ ìbà ọjọ́ àlùkìyàmọ̀ náà ni ṣùgbọ́n yìí jẹ́ aláìmọ̀kan ẹjẹ́ tó fọ́nú fọ́ra nípa ọjọ́ gbèndé àlùkìyàmọ̀ nínú oore tó tóbi jùlọ tọ́nà ọba ṣe fún wa òun ni pọ́nà ọba àlekìọ́lá ó fún wa ní àwọn tírà tá a máa jẹ́ ìtọ́sọ́nà ó sì rán àwọn òjíṣẹ́ bilisani kọ́ọ̀mìhì pẹ̀lú èdè tí àwọn èèyàn wọn gbọ́ ọlọ́ni inna arsalnaka bil haqqi bashiran alaihi wasallam kó lè máa jẹ́ olùfúnni nírò òdùnnú àti olùkìlọ̀ fúnni arún ẹ pẹ̀lú òdodo ọ̀nà ọba ni wa imin ummatin illa khala fiha nadhir ọ̀nà ní kò wá sí àwọn ìjọ kan táwọn náà wọn bá tá a gbé dìde àyàfi ká arún òjíṣẹ́ sí wọn ọ̀nà ọba sọ fún wa nínú súrọ̀ mi ọ̀nà ni laqad manna Allahu ala al-mu'minin ọ̀nà olóhun ti parí ìdẹ̀rù òun lé àwọn onígbàgbọ́ òdodo lórí o isba'asa fihim rasulan min anfusihim látara pọ́nà ọba gbé dìde láàrin wọn òjíṣẹ́ yatlu alayhim ayati kí ló jíṣẹ́ ń ṣe ó ń ka tírà ọlọ́run ọba sí wọn létí wayuzakihim ó sì ń fọ̀ wọn mọ́ wayuallimuhumul kitaba wal hikima ó sì ń kọ́ wọn ní alikitabu wa sunna ó ń kọ́ wọn ní alukur'an ó sì tún kọ́ wọn ní alihikima ìyẹn náà ní sunna bẹ bára wọn àpá àtọ́ ní kò sí tó ń jẹ́ súnà irú àwọn ẹni báyìí wọ́n ti gbà pé kò sí kúra ńlọ wáyé kánú mi kọ́bìnrin la fi dọ̀lẹ́ àlè mòbe kódà kò tiẹ̀ jẹ́ pàwọn èèyàn wọ́n ti wà ní ọ̀nà àlò látara pọ́nà ọba sọ síra kalẹ̀ ó gbé òjíṣẹ́ dìde àwọn ẹni tó ti jẹ́ ní àìmọ̀nà wọ́n padà di ẹni àìmọ̀nà ẹni tó mọ̀nà nínú àwọn ìdẹ̀ra tọ́lọ̀ ọba ṣe fún wa ta gbọ́dọ̀ máa ronú lé lórí ká máa dúpẹ́ fọ́lọ̀ ọba lé lórí al-islam òun náà ni islam tọ́lọ̀ ọba ṣe wá ní mùsùlùmí wa huwa dinul anbiya wal mursalin kullihim ẹ̀sìn àwọn ànábì ọlọ́ àti òjíṣẹ́ ọlọ́wọ́ bá níyẹn látòrí ádámọ̀ tó dórí ànábì wa muhammad sallallahu alaihi wasallam sọ fún wa nínú súrátù Maida ayẹlẹ̀ kẹta al yawma akmaltu lakum dinakum ọlọ́run ní ọjọ́ tèmi mo ti pé ẹ̀sìn yìí fún yín wàtúmọ̀mùtù alaykum ní ìmásì mo sì ti parí ìdẹ̀rẹ̀ mi ọlọ́run bá léyìn lórí islam dínà mo sì ti sí islam fún yín gẹ́gẹ́ bí ẹ̀sìn ẹnikẹ́ni tó bá wá wà nǹkan tó islam irú ẹni bẹ́ẹ̀ ti ń wà o wà mí ní àníhì azọ́hìrọ̀ nínú àwọn orí ọlọ́run bá tó ṣe fún wa tó ọba fún wa nílàákàyè mọ́nà ẹ rí irinṣẹ́ yìí tí a ń pè ní làákàyè yìí irinṣẹ́ tó ní agbára ni ọ̀nà ọba fi kí àwọn ọmọ ànábì ádámọ̀ ni o sọ sọ̀wòrò béèyàn bá ló fẹ́ máa wo bí ọpọlọ gan ṣe ń ṣiṣẹ́ ó kọjá ohun tí ọpọlọ wà lè gbéjọ mọ́ ik ọpọlọ la fi ń ṣòpinya láàrin ọmọ ènìyàn àti ẹranko lè ọlá ní fi àhásá ọlọ́run ni a ti dọ́mọ ẹ̀dá ènìyàn ní àwòrán tó dáa jùlọ nínú ahsanu tekwim nínú àwòrán tó dáa jùlọ òun ni pọ́nà ọba fún wa ní làákàyè nínú àwọn ìdẹ̀rọ náà ọba aliwaktu walfarok òun náà ní àsìkò àti ìgbàláyè ìgbà míì ọlọ́run ọba máa fún yàn ní àsìkò èèyàn á ní àsìkò tó pọ̀ eléyìí oore ni látọ̀dọ̀ ọlọ́run ọba àlékiọlá ẹlòmíì gẹ́gẹ́ bí iṣẹ́ tó ń ṣe wákàtí mẹ́ta péré ní fi ń ṣiṣẹ́ lójúmọ́ gbogbo tó sì máa jẹ pátápátá ọlọ́run ọba máa pèsè ẹ̀ ẹlòmíì sì ni òun tó wàá fi ṣiṣẹ́ lójúmọ́ kò ní dín bí fifteen seventeen hours pẹ̀lú mi àfi ṣiṣẹ́ lójúmọ́ irú ẹ̀ tó ń ṣe pé gbogbo iṣẹ́ lójúmọ́ ju three hours lọ ìdẹ̀kùn lọ́nà ọba àdékè ọlá fi ṣe fún ìwọ tó ní sátọ̀dẹ̀ tó ní sunday ìdẹ̀kùn lọ́nà ọba fi ṣe fún ẹ ìwọ tiẹ̀ tún láǹfààní láti máa lọ sí júmọ́ ìdẹ̀kùn lọ́nà fi ṣe fún ẹ ẹlòmíì látara aṣẹ́ tí wọ́n ń ṣe wọn ò ní gbà láyé ń láti ẹ̀ ti lọ kírun so gbogbo àwọn nǹkan yìí a gbọ́dọ̀ máa dúpẹ́ fọ́nà ọba àdékè ọlá lé lórí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní ní ni'matani maghbunun fihima kathiru minan nas Ànábì ní ìdẹ̀ra méjì kan wà èyí tó pọ̀ jù nínú àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọn kì í ṣàǹfààní látara ìdẹ̀ra méjì asihatu wal ó lóun náà ní àlàáfíà àti ìgbàláyè leisure time ọ̀gọ̀rọ̀ máa ń lò ní ìlòkulò ni o bákan náà anwa minal at'ima wal ashriba at nínú ìdẹ̀ra tó náà bá ṣe fún wa ó pèsè fún wa àwọn jíjẹ àti mímu eléyìí tó mọ́ walakọ̀dì karọ́mùnà bani adam ọlọ́run la pọ́n ọmọ ànábì adamu lè wa hamalnahum fil barri wal bahr nínú ìdẹ̀ra ta ṣe fún wọn a fún wọn láǹfààní wọ́n jẹ́ ẹ̀dá tí máa ń lo ìgbésí ayé lórí odò wọ́n sì tún máa ń lo lórí ilẹ̀ warzaqnahum min at-tayyibat a afdolulu kọlik banu adam ẹni tó dáa jùlọ ní gbogbo ẹ̀dá tọ́lọ́ ọba dá òun náà ni anabi adam alayhi salam sábàáni àwọn ọmọ ẹ̀ wá jẹ́ ẹni tó tẹ̀lé nígbà tí nǹkan bá ti dáa gbogbo tó bá tẹ̀lé nǹkan yẹn kọ́ a máa jẹun tó dáa ni o. ọlọ́run sọ́ńbọ̀ mi wípé huwa alladhi anzala minas sama'i ma'an lakum minhu sharabun ọlọ́run ní ẹ̀rí allah subhanahu wa ta'ala òun lẹ́ni tó sọ̀kalẹ̀ fún yín láti sọ́mọ́ omi lakum minhu sharab ó ń bẹ nínú ẹ̀ èyí tẹ́ máa mú wà minhu shajarun látara tó sọ̀kalẹ̀ fún yìí náà lẹ́ ti máa rí àwọn igi wà fihi tusimun àwọn igi oríṣiríṣi tẹ́ fi ń ṣe nǹkan tẹ́ ń gbóòórùn gẹ́gẹ́ bí àwọn pẹ̀fíìmù yín lóríṣiríṣi yumbitu lakum bihi zar'a òjò tọ́nà bá bá sọ̀kalẹ̀ yìí ibẹ̀ náà ló ti ń yọ àwọn nǹkan gẹ́gẹ́ bí èso jáde fún yín wà zaitun gbogbo àwọn nǹkan tó jẹ́ nǹkan bí òróró wà nakhil gbogbo àwọn nǹkan tó jẹ́ gẹ́gẹ́ bí páàmù ni wal a'nab àwọn bíi grape ni wa min kulli samarat àti oríṣiríṣi nǹkan èso inna fi dhalika la ayatan li qawmin yatafakkarun ọlọ́run ní àwọn tó bá máa ń ronú dáadáa fídẹ̀rẹ̀ ọlọ́run ọba wọ́n á rí pé á ah, eléyìí ń tọ́ka sí pé àní ọlọ́run ọba ń bẹ ọ̀kan ṣoṣo sí ni nínú àwọn oore tọ́lọ́ ọba ṣe fún wa tó jẹ́ ìdẹ̀kùn tá a gbọ́dọ̀ máa dúpẹ́ lé lórí al-an'am li anwa'il fawaid ọba ṣe àwọn ẹranko oríṣiríṣi fún wa kí wọ́n lè máa jí àǹfààní kódà àwọn ẹranko tọ́nà ọba tún láàlè jẹ atúrí mi inú wọn tó jẹ́ wípé wọn tún ń ṣe wá ní àǹfààní gẹ́gẹ́ bí ajá ọlọ́nkọ̀ fún wa pa àgbọ̀dọ̀ jẹ bó tiẹ̀ jẹ́ ń parí inú àwọn àfáà tí wọ́n mọ nǹkan kan pẹ̀ ẹ̀sìn tí wọ́n ń sọ̀sọkúsọ kiri pé mùsùlùmí lè jájá kò sẹ́ẹ̀rì kò sínú koran pé ká má jájá kí lọ́nà ọba sọ fún wa lẹ́ẹ̀kan gbogbo wa náà tá ń gbọ́ wáàsí kí wáàsí a gbọ́dọ̀ ṣọ́ra àwọn àfáà yìí àwọn tí wọ́n ń lò wọn gẹ́gẹ́ bí irinṣẹ́ àwọn ọ̀tá ìsìlámù ni wọ́n sì ń sanwó fún wọn ṣẹ́mẹ̀ wọ́n sì máa ń sọ pé he who pay the piper dictate the tone ni fèrè tán ni wọ́n máa fún káàkiri nìyẹn wọ́n ń gba owó lórí ẹ̀ wọ́n sì ń jẹun lórí ẹ̀ gidi kí wọ́n má wàá pa ẹ̀sìn ẹ kó má parun pẹ̀lú ìmá láti máa gbọ́rọ̀ tí o ṣe àǹfààní ó tún wá jẹ́nu Ramadan ó tún jẹ́ lóru lásìkò tó yẹ kó jókòó láti fi ṣe nǹkan gidi kọ́nà ọba kó mẹ́ṣẹ̀ lẹ́yìn kọ̀ọ̀kan wá ń àwọn tọ́nà ọba ọlá ṣe wa yìí ọba. ó fún wa ní àwọn ẹranko yìí ọlọ́run bá sọ fún wa ó ní wàhálà ànàámọ̀ kọlàkọ́hà ọlọ́run ní ẹ̀rí àwọn ẹranko àtúndá wọn fún yín fi àdífò òun ó ń bẹ́nu wọn eléyìí tó jẹ́ wípé ní ìgbà tí ooru bá mú ẹ máa ń fi wọn kọ́lé tẹ fi ń bora mọ́bẹ̀ tójò bá ràn tó tútù bá mú ẹ tún fi kọ́lé ìgbà yí àwọn sọ̀hábà gbogbo àwọn nǹkan yìí bàbá sì rẹ̀ tó ń gbóko àárín pé àwọn awọ wọn fẹ́ mú mi ni inú awọ náà lọ máa gbé sí wọ́n fẹ́ kírun awọ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́ọ̀bà lékè wà máa náà fẹ̀ẹ́ àwọn oríṣiríṣi àǹfààní míì náà tún wà lára àwọn ẹran yìí wà mí ní hata kòló ọlọ́ọ̀ ẹ̀ náà máa ń jẹ wà lákòó fi ha jamalun hina turihuna wà hina tẹ̀sirọ̀hún ọlọ́ọ̀ ló wà nú àwọn ẹran fi ní òru ìmọ̀ láǹfààní láti wo fídíò kan wọ́n wá ń sọ̀rọ̀ nínú fídíò yẹn pé ẹ wo báwọn èèyàn ṣe ń sin màálù tẹ bá rí màálù yìí tó tọ́ white ni wọ́n dẹ̀ dírẹ́sì ẹ̀ gan gbogbo àwọn èèyàn àwọn aráṣíà yẹn ni àwọn buddhist àtàwọn hind ṣẹ̀mẹ́pà àwọn tó máa ń sin màálù nìyẹn oníkálukú àwa sùjúdù síwájú màálù yìí màálù àwa gbé ẹsẹ̀ lé lórí báyìí wọ́n ti tírẹ̀ ní màálù yẹn bẹ́ẹ̀ á sì dìde á ṣe sùjúdù fún a máa lọ ṣe ń tọ́nà ọba torí ẹ̀ wọn nìyẹn ọlọ́run ò dá wọn torí ká lè forí kọlẹ̀ fún wọn ẹ̀yin náà ìwọ̀n tọ́nà ọba ń sọ pé òun torí ẹ̀ wọn ó ní ọlọ́run ọba là dá àwọn ẹranko yìí tí ń ó wà nínú ilé tẹ wọn fi protect ara yín tẹ máa fi dáàbò bo ara yín níbi ooru ni àbí bí òtútù wàmánà àfẹ àǹfààní míì tún wà ń bẹ̀rẹ̀ pẹ́tẹ́ wàmí ní nínú ẹ̀ náà lẹ́ máa jẹ jíjẹ ni màálù jọmọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni kò ń ṣe ohun tá à ń jọ́sìn fún un walakum fiha jamal hina turishuna wa hina tasrahun ọlọ́run nígbà tẹ bá ń lọ tẹ bá ń bọ̀ ẹ tún máa fi wọ́n ṣe nǹkan nǹkan fáàrí látara pé kẹ wọṣọ fún wọn gbà míì oríṣiríṣi nǹkan ni wọ́n á wé sáré ṣin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run ní wa tahmilu asqalakum ọlọ́run nínú tatú ní káwọn ẹranko yìí máa ṣe fún yín wọ́n á tún máa bá yín kó ẹrù yín ìlà baladin lam takunu bi balighihi illa bi shiqqil anfus àwọn ẹran ìyá máa bá yín kú ẹrù láti ìlú kan sí ìlú kan ẹrù tó ṣe wípé yín gangan fúnra yín ẹ lè kó láéláé ẹ wo ràkúnmí àti kẹ́tẹ́kẹ́tẹ́ kò sí ẹrù tẹ́ lè dìlú kẹ́tẹ́kẹ́tẹ́ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ báyìí a máa fà lọ ni kò sí ìlú tẹ́ lọ bó ṣe lè jìnà tó ẹ ṣáà ràkúnmí sójú ọ̀nà a máa lọ ni ràkúnmí ò lè kẹ́rù bí kẹ́tẹ́kẹ́tẹ́ ṣùgbọ́n kẹ́tẹ́kẹ́tẹ́ ń tiẹ̀ òun lè kẹ́rù ṣùgbọ́n ìrìn ẹ̀ ò lè dàbí ti ràkúnmí gbogbo àwọn nǹkan yìí ọlọ́ọ̀bà àlékè ọlá ó ṣe fún wa kí wọ́n lè máa jẹ́ àǹfààní ni o ẹrù tó ṣe pé tẹ̀yìn gan bá fẹ́ rù ẹ fẹ́ kú wà máa náà fèrè wà mí ní hàtà kùlùn ọlọ́run ní inna rabbakum la raufur rahim ni ó fi ṣàánú yín ni wàlùkọ́ìlà wàlùbìkọ́ìlà wàlùhàmírọ̀ ọlọ́run ní àwọn ẹṣin wàzínàtàn kẹ́sì máa fi ṣọ̀ṣọ́ wàyà kólókó máa láta ẹlẹ́mùn ọlọ́run ti dá wọn nǹkan mi tó ṣe pẹ́ tí ẹ lè fojú rí níbòmí ọlọ́run bá sọ fún wa wálẹ́lẹ́ kọ́lákọ́lá zuwájà kù láà ọlọ́run ní ẹ̀rọ náà bá yín lọ́ba tó dá gbogbo nǹkan ní akọlábo wàjà ẹlẹ́lákùn mìíràn fúlikù àlà ànàárì máa tẹ̀rẹ̀ kàbùn ó sì ṣe fún yín nínú àwọn kojú omi àti àwọn ẹranko eléyìí tẹ́ ẹ n'igbata tẹ́ bá ti wá jókòó lé àwọn ẹranko kewa kẹ́ wá máa rántí ìdẹ̀rọ náà ọba lẹ́yìn lórí wátákóòlù kẹ́ máa sọ wípé subhana lẹ́dí sàkọrọ lánàá hàdà mímọ́ ni fọ́nà ọba ọba tó tẹrí àwọn nǹkan ìbá fún wa. wá máa kún náà láhù ní wa iná ilá rọ́bìnà náà ọba wa òun náà sì ni a máa padà sí nínú àwọn fún wa ha gbogbo àwọn nǹkan tó lè máa jẹ́ sábàbí àlàáfíà nínú fún wa tó fẹ́ ká máa ronú sí ni o ọlọ́run ní wa inna lakum fil an'ami la'ibra ọlọ́run ní tẹ́ bá wo àwọn ẹranko tẹ́ ń gùn yẹn ọlọ́run ní ẹ̀kọ́ wà ń bẹ̀ tẹ́ lè rí kọ́ o nusikum mimma fi butunihi min bayni farusin wa damin labanan khalisan sa'igan lisharibin ọlọ́run nínú táwọn náà bá ṣe fún yín ni wípé láàárín ẹ̀jẹ̀ àti ìgbẹ́ àwọn ẹran yìí a máa mú míìkì jáde fún yín bẹ́ẹ̀ ẹ wo títóbi ọlọ́run ọba láàrin nǹkan tá à ní lè jẹ lára ẹran nínú tá a nífẹ̀ẹ́ sí jù lára wọn ọlọ́run ọba mú jáde ń bẹ̀ yukhrijul hayya minal mayyit wa yukhrijul mayyita minal hayy ọba tó máa ń mú òkú jáde látara àlàyé ni a sì máa mú àlàyé jáde látara òkú ọlọ́run ọba àlékí ó lóun fún yín ní eléyìí khalisan sa'iqan lisharibin míìkì yìí wá jẹun tó mọ́kànga kò sẹ́gbìn ń bẹ̀ ẹ sì wo ibi tó ti ń jáde ẹ̀jẹ̀ ẹ̀gbin ìgbẹ́ ẹ̀gbin ibẹ̀ lọ́lọ́wọ́ bá ti mú jáde. wọ́n ní samarot ọlọ́run ní látàrí èso òun tún mú àwọn nǹkan tó jẹ́ bíi páàmù jáde àti nǹkan tó jẹ́ gẹ́gẹ́ bíi gírèpù ni tẹ̀tẹ̀kìdúnà sakaron waris hasana ọlọ́run ní látara àwọn nǹkan yìí àwọn nǹkan bíi gírèpù ni àti àwọn nǹkan bíi dàbídù ọ̀pẹ ọlọ́run lè máa yọ jáde ńbẹ̀ sakaron àwọn nǹkan ọtí wariskoni hasana àti àwọn arísìkì tó dáa aya alákọ̀ọ́kọ́ tó náà bá sọ̀kalẹ̀ nípa ọtí òun náà ní aya yìí ṣùgbọ́n àwọn tó yé wọn kéré torí nǹkan náà bá kàn sọ fún wọn náà ni pé nǹkan méjì ló máa ń jáde látara àwọn nǹkan yìí ọtí ń jáde ńbẹ̀ arísìkì tó sì dá ń jáde ńbẹ̀ automatically ọlọ́run sọ fún wa pé árísìkì tó jáde ń bẹ̀ ó dáa árísìkì kan sì wà ọtí ni tó bá jẹ́ pé ọtí wà nù árísìkì tó dáa ni ọlọ́run ò ṣẹ̀ ní ṣe síkírù ẹ̀ kò ṣẹ̀ ní dárúkọ ẹ̀ túmọ̀ sí pé jọ̀mọ́ ọtí ò dáa o gbogbo ẹni tó mú kọ́nà ọba kó làwọn bẹ̀ àwa tí a mú kọ́nà má wà láíláí kọ́nà má sì abá wọn débẹ̀ o eléyìí jẹ́nu tí tó lóun ṣe fún wa pé ọlọ́run ọba àlékè ọlá nínú ìdẹ̀ra tó ṣe fún yín àwọn nǹkan tá a máa jí àlàáfíà fún yín ọlọ́run ọba àlékè ọlá sọ wá àyíkalẹ̀ fún kòkòrò oyin anitẹ́kìdì minariji báàlì buyutan pé kó lọ kọ́lé sí àárín àwọn àpáta wàmìnà ṣájàr kó lọ kọ́lé sí àárín àwọn òkè àpáta àti igi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ súnmọ̀ kúlè mi kó lè sàmọ̀rọ̀ kí oyin wá máa jẹ láti inú gbogbo èso pátápátá fásitì kìí ṣubú làrọ̀ bìkì Zulala kó wá máa káàkiri orí ilẹ̀ ọlọ́run ọba yakhruju ni butuniha sharabun ọlọ́run ní tí oyin bá ti wá jẹ gbogbo èso pátápátá latara látara èso tó jẹ yìí látara ikùn oyin sharabun àyẹ́wà máa rí àwọn nǹkan mímu tá a máa jáde mukhtalifun alwanuhu àwọ̀ ẹ̀ àwa yàtọ̀ síra wọn tí wọ́n bá mú kòkòrò oyin kalẹ̀ ń sìn ẹ̀rín kí oríṣiríṣi àwọ̀ lóyin tá a oyin kọ̀ọ̀kan ló wá ní àǹfààní tó fẹ́ ṣe gbogbo kódà àwọn wáàkì tó máa ń yọ lára yẹn gbogbo ẹ̀ ló ní ìlànà òwòsàn kọ̀ọ̀kan tí wọ́n fi ń ṣe ọ̀nà lòun lòun ṣe lè fún wa o fi la tó bá máa ń ronú wọ́n á ọba àlékí ọlá ń bẹ̀ ilé ìjẹnu ọba àlékí ọlá tí ó tún pè wá sí tẹ oyin tá à ń sọ yìí ó jẹnu gbogbo gbogbo lọ́lọ́ọ̀ba ti kó sínú oyin fún wa eléyìí jẹ́ nú àwọn nǹkan tí ọlọ́ọ̀ba àlékè ọlá tó ṣe fún wa nídẹ̀ra tó fẹ́ ká máa ronú sí wàmí ni àníhà àléyìnà nínú àwọn oore tọ́lọ́ ń ṣe fún wa alaulad walusar walakọrib òun náà ni ọmọ tọ́lọ́ ọba fún wa àwọn ẹbí tọ́lọ́ ọba fún wa inú oore tọ́lọ́ ọba ṣe fún wa ni o tó fẹ́ ká máa dúpẹ́ lé lórí wallahu ja'ala lakum min anfusikum látara àwọn ìyàwó yín ọlọ́run tún wá fún yín ní ọmọ wà hafadatan ọlọ́run tún fún yín ní ọmọ ọmọ wà mìíràn tọ̀ yìí báyìí àtẹ̀yìn bàbá àti grandpa àti grandma gbogbo yín àtàwọn ọmọ ọlọ́run wá ń pèsè fún yín o afabili baatili yuminuna bi wabini imati lahi hum yakfurun ọlọ́run ní ṣe gbogbo ìdẹ̀rọ ọlọ́run ọba yìí ẹ wá ṣe kẹfìrí le ẹ ní dúpẹ́ fọ́nà ọba tó ṣe àwọn nǹkan tó yàtọ̀ sọ́lọ́run lẹ́wà máa dúpẹ́ fún nínú àwọn orin tọ́nà ọba ṣe fún wa ta gbọ́dọ̀ máa dúpẹ́ lé lórí asámàá wàlbásọ̀rọ̀ wàlàfíìdà òun náà ní kọ́nà ń fún wa létí eléyìí tá a fi ń gbọ́rọ̀ ó fún wa lójú tá a fi ń rí ó sì fún wa ní ọkàn tá a fi ń rò ọlọ́run ni wallahu akhrajakum min butuni ummahatikum ọlọ́run ni ẹ mọ̀ ọlọ́run ọba ló yọ yín jáde láti inú ikùn ìyá yín la ta'lamuna shay'an ẹ jẹ́ ní tí ò mọ̀ nǹkan o wa ja'ala lakumus sam'a ọlọ́run fún yín lójú tẹ́ ẹ máa fi rí látara tẹ́ ẹ rí ohun tẹ́ ẹ rí ilá máa di ìmọ̀ fún yín wàl àfídà ọlọ́run tó fún yín ní ọkàn tẹ́ máa wá fi process gbogbo information èyí tẹ́ fetí gbọ́ èyí tẹ́ fojú rí tẹ́ máa wá process ẹ̀ tá a fi dòun la'allakum tashkurun ọlọ́run nídìí tá a fi ṣe gbogbo eléyìí fún yín òun náà ní pé kẹ́ ẹ lè máa dúpẹ́ fún ọlọ́run ọba àlékí ọlá o. wa ni'matuhu wa ni'amihi kathira la tuhsa wa la tu'addu ẹ wàá rí ìdẹ̀ra tọ́lọ́ ọba ṣe fún ó pọ̀ débi páàlì ọlọ́run ní wa in ta'uddu ni'mata Allahi la tuhsuha ọlọ́run ní tẹ́ bá fẹ́ máa ka ìdẹ̀rọ ọlọ́run bá àlekí ọlá ẹ̀ lè ká tọ́ o wa yanbaghi an natluba minhu wahdahu bẹ́ẹ̀ ọba ti wá ń wá àwọn ọ̀dẹ́ra yìí ọ̀dọ̀ ọlọ́run bá àlekí ọlá òun nìkan máa wá sí wal mun'imu ṣe gbogbo eléyìí fún wa òun ló yẹ ká máa sìn jọmọ́ ya ayyuha alladhina amanu ní ẹ̀yin onígbàgbọ́ òdodo kulu min tayyibati ma razaqnakum àwọn nǹkan tó mọ́ta pèsè fún yín ni ẹ máa jẹ o washkuru lillah ẹ sì máa dúpẹ́ fọ́lọ́hun in kuntum iyyahu ta'budun tó bá ti pọ́nà ọba lẹ́bá ń sìn wa fi kulli shay'in lahu ayatun akọrin kan sọ wípé gbogbo nǹkan tẹ bá ń wò láyé pátápátá ẹ máa rí àmì ọlọ́wọ́n ọba ń bẹ̀ o tadullu ala annahu wahidun tá máa tọ́ka sí pàlọ́ ọlọ́wọ́n ọba yìí ọ̀kan ṣoṣo ni ọlọ́run ní gbogbo ẹ̀ ti dàrú jọ gbogbo eléyìí ń tọ́ka sí fún wa jọ̀mọ́ pa gbọ́dọ̀ máa ronú sí àwọn ìdẹ̀rọ ọlọ́run ọba téèyàn bá ti ronú sí ìdẹ̀rọ ọlọ́run á ṣe okùnfà pé ká máa dúpẹ́ fún ọlọ́run ọba àlékè ọlá aqulu qawli hadha astaghfirullahi wa lakum rahim. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. Praise be to Allah, the Lord of the world. May the peace and blessing of Allah be upon the Prophet. The topic of the sermon today is at في fi ni'amillah. Reflecting upon the favors of Almighty Allah. Reflecting upon the favors that Almighty Allah conferred upon us. This is very important as we have said that when we look at the creations of Almighty Allah, there are symbols pointing to the fact that we have to appreciate the work of Almighty Allah upon us. And Ya Allah, we have said that it is only Almighty Allah that deserves to be praised and deserves to be worshipped as a result of what he has done for us. When you are working with someone, you have to work for that person. You have to respect your boss because of the favor that you receive from such person. For that reason, For the favor of Almighty Allah upon us, it is compulsory upon us to give thanks to Almighty Allah. Part of what we have mentioned in the sermon is that there are benefits to remembering the favors of Almighty Allah upon us. Part of what we have mentioned is that it will make us to give thanks to Almighty Allah. When you reflect upon the favors of Almighty Allah upon you, it will force you to give thanks to Almighty Allah. When you remember the favor of your eye, He has given you two eyes to see. He has given you the tongue to eat and talk. He has given you the, the leaves. He has given you everything that you have. When you are reflecting upon this, it will make you to always give thanks to Almighty Allah. Subhanahu wa ta'ala. And we have said that praising Allah, thanking Him is compulsory. And when you thank Allah for what He has given you, it will make Him to give you more. As He said, when you give thanks to Allah, Allah is going to give you more of what you have and is going to bless what he has given you. And wala in kafartum, and if you decide that you are not going to praise Allah, you are not going to thank him for what he has done in your life, Allah is able to take it away from you. Allah is able to remove his barakah, his blessing for everything that you have. Now, that is part of what you have mentioned. We have said, when you give thanks to Almighty Allah, it will make when you reflect upon the creations upon the favours of Almighty Allah in the creations of the heaven and the earth it will make you to always believe in Almighty Allah the creator of these things part of what we have mentioned is that it will make you to put your trust upon Allah when you look at what Allah has done it give you the, the courage it give you the faith that Allah can do what he has not done for you if Allah can create Allah say ma khalqukum wala ba'thukum illa ka nafsin wahida The creation of men and raising them up is, is just like creating just a single soul. أأنتم أشد خلقا أم السماء بناها Allah is asking, is the creation of man greater than the creation of the heavens? If the creation of, um, of the heavens is very small to Almighty Allah, what about Allah providing for you? What about Allah preserving you? This is very small as compared to other things that Almighty Allah has done. Part of what we have mentioned is that there are some favors that Allah has given to us. Part of it is inzalul kutub wa irsalul anbiya. Part of the things that Allah has done for us is that He has sent messengers for, to us. He has given us books, especially the Quran, so that it will be a source of guide for us. When you want to know what is good and what is bad, you refer to the Quran. You go to the life history of Prophet Muhammad so that you be guided to what we please Almighty Allah and will make you to receive the good reward of Almighty Allah on the day of judgment. Part of the favour of Almighty Allah is for Allah to make you Muslim. Allah said, وَلَا illa wa antum muslimun." And die not except in the state of Islam. You should not die except as Muslims. Allah said, the only religion that is accepted to Almighty Allah is an islam So for Almighty Allah to have given you Islam is a favour upon you. الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ dinakum. Today, I have, I have completed my religion for you, and that is Islam. وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي I have perfected my favour upon you. وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ adina? And I favoured Islam for you as religion. I'm pleased with religion to be your what? To be your I'm pleased with Islam to be your religion. So this is another favour of Almighty Allah upon us. Another favour that you have mentioned is our intellect. Almighty Allah has given this to us as free gift. And that is what differentiates man from other beings. It differentiates man from the angels. It differentiates man from other animals. And man from other things that Allah created. As he said, لَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ And we have created man in the best form. In the best form. And the form that is best is that of the what? Of the intellect. This is part of what Allah has given to us that we have to praise Him for. Part of it is leisure time. Allah has given us the opportunity to have time to do things. There are some people that are busy to the extent that they do not have time to attend Salatul Jummah. They do not have time to pray their five daily prayer. They do not have the time to fast in the month of Ramadan. So Allah has given you the privilege. He has given you the chance to do that. So it is compulsory upon you to give thanks to Almighty Allah part of what you have mentioned is the animals, the cattle that Almighty Allah has given you. He said among these cattle, some of them you take them as your means of transportation. Especially when you go to the villages, when you go to places like Niger Republic, you will see people riding camels, you see people riding donkeys, using it for what? Their means of transportation. This is part of what Allah has given to us. Now today we have other favours of Almighty Allah in form of modern civilization The phone that Allah has given you is a favor from Almighty Allah. When you look at the phone, you may praise the white people for producing the phone. But what about the elements that are used for producing this phone? Who has given it to, to us? Who has given you the ear? Who has given you the resources that is used to make phone? And who has given you that knowledge, that internet? As we have mentioned in the verse, that Allah said that Allah created you. Wa antum la ta'lamun. When He created you, firstly, You were not aware of anything. You know nothing. وَجَعَلَ لَكُمُ السَّمْعَ Then Allah give you the means to acquire knowledge. The first thing that Allah gives you that make you to acquire knowledge is hearing. You will see that people, children hear more than they can see at their initial stage. Even when the children are in the belly of their, in the womb of their mother, they hear some of what you are saying. They feel the sound. They hear what you are saying. So this is a favor from Almighty Allah who has given you the ability to know. It is Allah subhanahu wa ta'ala. He has given you the eye to see. By your seeing, you acquire knowledge. He has also given you the what? The mind. He has given you the intellect to process the information that you have received. So these are some of the favors of Almighty Allah. Allah has given you all other forms of means of transportation. He has given you the train, the rail. Who has given you this? It is Allah subhanahu wa ta'ala who has made it possible for you to be able to move from one place to another. وَإِن تَعُدُوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا If you are to count the favor of Almighty Allah upon you, you will not be able to do so. But man is unjust. Man is ungrateful, as Almighty Allah has said. Part of what we have mentioned is that Allah has given you sound ears, and this is a favor from Almighty Allah subhanahu wa ta'ala As we have said that the ni'mah, eh, the favor of Almighty Allah is uncountable. Even though you want to count it, you cannot do it. There is a poet that said, وَفِي كُلِّ شَيْءٍ لَهُ آيَةٌ تَدُلُّ عَلَىٰ أَنَّهُ وَاحِدٌ In everything that you perceive, in everything that you observe, you will see a sign pointing to the fact that none has the right to be worshipped except Almighty Allah. When you worship people like you, they do not deserve your worship amsalun they are people like you yakulun they eat wayashirobun they drink wayamshuna filas work they even work in the market prophet isa alayhi salam may allah be pleased with him was a man like you he does not deserve to be worshipped the only one that deserves our worship is the one that has given us all these things that we have mentioned so we pray to almighty allah to make it easy for us to be able to digest the message of Almighty Allah and to understand the message of the Quran, which is the essence of fasting. The essence of fasting is for us to move closer to Almighty Allah. So after our fasting, we are going to evaluate ourselves. You evaluate your iman. What is the level of your faith before you start Ramadan? Then after Ramadan, what is the level of your faith? You have to look at your life. What does your life, life look like before the month of Ramadan, after Ramadan, do you have any change in your life, in your program, in your relationship with Almighty Allah, in your relationship with other human fellow? These are some of what we have to reflect upon before the demise of Ramadan, before Ramadan goes away. We have to reflect what are we going to benefit in the month of Ramadan. So we pray to Almighty Allah to make it a rewarding one for us and to make it possible for us to observe all the obligations that Allah has made compulsory upon us in the month of Ramadan and after Ramadan. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أقول قولي هذا استغفر الله لكم واستغفروه إنه هو الغفور الرحيم قوموا لصلاتكم يرحمكم الله